kí wa pé níbi gbogbo tí a wà tí a ti ń gbọ́ mi pé a kú àsìkò yìí a lè kú ti program ti rally eléyìí tí ó wáyé káàkiri gbogbo àgbáyé lénìí eléyìí tí a fi ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá tí a pè ní Odùduwà nation eléyìí tó wáyé ní gbogbo àgbáyé gbogbo ibi tí ọmọ káàárọ̀ oòjíire ibi tán wà tí gbogbo a ti fi ẹ̀hónú wa hàn tàbí ìfẹ́ wa hàn títí dá sílẹ̀ ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá káàkiri gbogbo àgbáyé eléyìí ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ wa fún ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa ní pàtàkì jùlọ gbogbo ẹ̀yin oníròyìn pátápátá káàkiri gbogbo àgbáyé látọ̀rí BBC BBC Yorùbá adúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín àti gbogbo ẹ̀yin oníròyìn pátápátá káàkiri gbogbo àgbáyé àdúpẹ́ tó fi lórí brọ́dà mi eh, Koiki Media nílùú London eh, àdúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín mi lè gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ eh, bàbá wa Chief Sunday Igboho fún ìfọwọ́sowọ́pọ̀ fún dídúró bí akọni eléyìí tí wọn ò jẹ́ kí ọ̀rọ̀ eléyìí tí a ti sọ kó yí padà nígbà tó di ọjọ́ òní pẹ̀lú gbogbo ohun tí ó wáyé a lọ́wọ́ wọn gan-an Eh, gbogbo ẹ̀yin tí ẹ súnmọ́ bàbá olóyè Sunday Igboho ẹ bá wa kí wọn pé gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé à ń dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn fún ti rálì tèmi eléyìí tí ó wáyé gẹ́gẹ́ bí ó ṣe wáyé bákan náà à ń dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Banji Akintoye àti gbogbo ìgbìmọ̀ àwọn àgbàlagbà àwọn àgbà ilẹ̀ Yorùbá àwọn àgbà tó ń ṣe àtìlẹ́yìn fún Professor Banji Akintoye eh, fún ìfọwọ́sowọ́pọ̀ wọn fún dídúró tì wá tí wọn ò jẹ́ kí ojú kó tì wá fún ti rálì eléyìí tí ó wáyé lénìí káàkiri gbogbo àgbáyé àdúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn àti gbogbo ẹ̀yin àgbẹ̀lá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé bàbá Bánjí Akíntóyè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá World Congress ìlànà Yorùbá ìyànà Oòduà gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín pátápátá àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín à ń dúpẹ́ bákan náà lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá eléyìí tí ẹ pè wá lẹ́yìn eléyìí tí ẹ dá sí ètò yìí tàbí tí ẹ̀ ń fi ìfẹ́ hàn sí dídá sílẹ̀ orílẹ̀-èdè Yorùbá léyìí tí a pè ní Odùduwà nation káàkiri gbogbo àgbáyé a dúpẹ́ lọ́wọ́ yìí náà fún iṣẹ́ takuntakun léyìí tí ẹ ṣe bákan náà mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Yorùbá House of Representatives léyìí tí mo dá sílẹ̀ níbi ọdún mélòó sẹ́yìn ní gbogbo àgbáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni títí tó fi dé Dubai mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín ní pàtàkì jùlọ ní ti ẹ̀yin ọmọ ẹgbẹ́ Yorùbá World eh, Congress tàbí àti ẹ̀yin ọmọ ẹgbẹ́ Yorùbá House of Representatives eléyìí tó wà ní ilẹ̀ Dubai eh, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi eh, broda Hakeem eh, mo dúpẹ́ ṣe fún pípè ní gbogbo ìgbà broda Michael Ọpẹ́yẹmí àti gbogbo ẹ̀yin tí ẹ ti ẹ fi owó ránṣẹ́ fún ti ètò ti èní pé kí o lè kẹsẹ̀ járí a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá bákan náà mi ò lè gbàgbé mama chief mrs fún mi fún mi olùbọ̀tẹ̀ nílùú uk ní london mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá àti ẹ̀yin tí mi ò lè dárúkọ tán tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ yorùbá house of representatives ìyẹn ẹgbẹ́ ìgbìmọ̀ aṣojú yorùbá káàkiri gbogbo àgbáyé fún ìfọwọ́sowọ́pọ̀ yín ní gbogbo ìgbà ní pàtàkì jùlọ ẹ̀yin tó yẹ pé tó bá ti di ọ̀rọ̀ owó tó bá ti já sí owó tó yẹ pé ẹ̀yin ni mo máa ń pè ní gbogbo ìgbà mo dúpẹ́ torí pé ẹ ò dá wa dá ẹ lè yẹ kí ojú kó tì wá ojú òní tì yín lágbára ọlọ́run bákan náà mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣe àkóso ti bí ètò ti èní ṣe wáyé káàkiri gbogbo àgbáyé tó fi dé orílẹ̀-èdè nàìjíríà mi ò lè ṣaláì dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi Dayo Fitch princess Oyeronke, prince Adédàmọ́lá bro káyọ̀dé yọlá prince adélájà adéoyè madam nike mudashir ọlámídé media ọ̀nàrẹ́bù mudashir ìyábọ̀dé àjọkẹ́ ọ̀kan láwọn broda báyọ̀ òjò broda mákànjọ ládìgún àti dádì mi kan pásítọ̀ òkèlábí lánre àti gbogbo ẹ̀yàn ọmọ yorùbá káàkiri gbogbo àgbáyé eléyìí tí ẹ dúró tì wá mò ń dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ lórúkọ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín láti jẹ́ kí ètò ti èní kó wáyé bákan náà a dúpẹ́ lọ́wọ́ àwọn ilé ètò ààbò àwọn bóyá ọlọ́pàá àti gbogbo àwọn tó ń dúró tì wá lénìí tí wọn ò jẹ́ kí jàgídíjàgùn kankan kó farahàn àdẹ̀ǹgbàládùra wípé nígbà tí ohun tí a lérò tí à ń gbèrò rẹ̀ tó bá wá sí ìmúṣẹ a ò ní wá ẹnikẹ́ni tì nínú gbogbo wa mo dẹ̀ tún fi ń gbà wá nímọ̀ràn mo ń fi àsìkò yìí gbà wá nímọ̀ràn wípé ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè ti Yorùbá Odùduwà nation gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ láti ẹnu bàbá Bánjí Akíntóyè tí ó jẹ́ adarí ilẹ̀ Yorùbá káàkiri gbogbo àgbáyé wípé kì í ṣe ohun tí a nílò láti fi agídí ṣe tàbí jàgídíjàgan ṣe ohun tí ó ṣeé ṣe pẹ̀lú ìrànwọ́ ìrọ̀sẹ̀ ni ẹ jẹ́ kí a fi sílẹ̀ pẹ̀lú àwọn àgbà ilẹ̀ Yorùbá àwọn tí à ń tẹ̀lé tí wọ́n ń ṣe àkóso ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí àwọn ọmọlẹ́yìn wọn gbogbo àwọn ọ̀dọ́ bíi sèmi ẹ jẹ́ kí a tẹ̀lé wọn kí a farabalẹ̀ kì í ṣe jàgídíjàgan ló wà fún lẹ́yìn tí rálì ti èní ohun tí ó bá tún máa tẹ̀lé Eh, a ó jẹ́ kí a máa gbọ́ bí nǹkan bá ṣe ń lọ mò ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wa lẹ́ẹ̀kan sí wípé a kú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ibi tí eh, fídíò yìí dé ẹ bá wa ṣí ẹ pẹ̀lú àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé kí a fi ń dúpẹ́ lọ́wọ́ wọn ni fún ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí a ṣe léni tí rálì tèmi wáyé tí kò dẹ̀ mú jàgídíjà kankan dání tí kò sí wàhálà kankan ní gbogbo àgbáyé gbogbo ibi tí a ti gbọ́ rìpọ́tù gbogbo ibi tí rálì yìí ti wáyé ní over sixty countries throughout the world ló ti wáyé lénìí àdúpẹ́ pé kò sí wàhálà kankan níbi kankan à ń fi eléyìí dúpẹ́ lọ́wọ́ wa ni ẹ jẹ́ ká fi ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ Yorùbá níbi gbogbo tí a wà kí ẹ lè mọ̀ wípé àmọ̀rírì ò tiẹ̀ ṣe fún wa lénìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan orúkọ tèmi ni Diakoni Káyọ̀dé Ògúnjìmí tí mo jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ Yorùbá House of Representatives ìyẹn ẹgbẹ́ eléyìí tí ó ń ṣojú Yorùbá káàkiri gbogbo àgbáyé ẹ ṣé o.